Mùfúlihún ló lè kọ́ ọmọ wa. Mùfúlihún ló lè kọ́ àwọn ọmọ wa. ọmọ tó bá wọ ní ẹ̀kọ́ mufle hood. oríire náà máa mú bọ ẹja bẹ́ẹ̀. ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ ńláńlá. mo sì gbẹ́yìn nínú ìmọ̀ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé. mufle hood group of schools ni ẹja máa lo ẹ bojú wẹ̀yìn. bámu kẹ́kọ̀ọ́ láti ìpele pre education competency in Arabic language daily memorization experience and competent teachers sound Islamic training, well-equipped science laboratory, home economics laboratory, conducive learning atmosphere, good moral of women, computer application kit, bounty dọ́dọ̀ wọn rè. Muslim ìfẹ́lódún ìdíòbí area Ìbàdàn. Bákan náà ni wọ́n wà ní Muslim Mafala Road, Adibola Street, beside the Alafia Bread Bakery, Ìbàdàn. Telephone zero eight zero five two six one five three zero eight. Láti jèrè ayé àti àlùkìyámà, ẹ máwọn ọmọ wa lọ sí Muflihu. Wal waznu yawma idhin al-haqq faman thaqulat ma موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله Akí ẹ̀yin aráalé, ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò al èyí tí ilé ẹ̀kọ́ Muflihun Group of Schools tó kalẹ̀ sí àdúgbò muslim ìfẹ́lódùn ìdí òbí tí ẹ̀ka iléèwé tó wà ní muslim masfala road ajibola street nílùú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lọ́ọ̀ máa bá ní ṣe àlékún àgbéga fúnlé ẹ̀kọ́ muflehun gbogbo àwọn tọkúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ nínú òbí alágbàtọ́ àwọn akẹ́kọ̀ọ́ jáde níléèwé yìí àtàwọn míì tí wọn ò tiẹ̀ ní ọmọ nílé ìwé ìbáwọn náà ní ànífẹ́ ọlọ́run bá ń ṣe àwọn náà dá sí ọlọ́run já jọ sórí ire ayé àtijọ́ ògbéǹde àkìyámọ̀ kó o máa fi ọ̀pọ̀rọ̀ pé òfẹ́ nìkọ̀ọ̀kan wa. ẹ̀yẹ́ rúṣọ ọlọ́run atúndé ní òru èní pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò pẹ̀lú àyọkà láti inú alukur'an níbi tí akẹ́kọ̀ọ́kùnrin wa Abubakar animashan yóò ti máa ka القرآن سورة أعوذ بالله من الشيطان الرجيم وما خلقنا السماء والأرض وما بينهما باطلا ذلك ظن الذين كفروا فويل للذين كفروا من النار أم نجعل الذين آمنوا وعملوا الصالحات أم نجعل المتقين كالفجار ọlọ́run bá ní fún àwọn ọmọ ẹ̀ ní àlùbáríkà tó pọ̀ mọ́jẹ̀ kan gbàgbé mọ́ o ẹ jẹ́ kí akẹ́kọ̀ọ́bìnrin wa míì aziza abidoye kó kàdí ìsìnkú wa. ọ̀la rasulullah sallallahu alayhi wa sallam la yadkhulu jannata namam. Rawahul Bukhari you are Muslim. Translation The Prophet of Allah, may Allah's blessing and peace be upon him, said, The one who goes about to calumnies never enter paradise. Chanted by Bukhari and Muslim. Lessons from the Hadith. One, we should avoid calumny. Two, we should move away from gossip and slander. Three, gossipers and slanderers do not enter paradise. Four, Islamic discourages spoke nothing into people's personal affairs ọlọ́run bá ní fáwọn ọmọ yìí ní àlùbáríkà tó pọ̀ mọ́ jẹ́ kán gbàgbé mọ̀ jẹ́ kán wúlò fún gbogbo owó mọ̀ kán wúlò fúnra wọn kán wúlò fún ẹbí wọn. ẹ̀yin oríṣi ọlọ́run ilé mùsùlùmí mọ̀ jẹ́ wá lógún gan-an àní tí gbogbo ilé bá ti di ilé mùsùlùmí àwùjọ ti dáa orílẹ̀-èdè ti dáa ìfọ̀kànbalẹ̀ ti dé ìdùnnú ti jẹ́ tiwa oríire ayé jẹ́ tiwa bẹ́ẹ̀ la ní pàdánù oríire ìjọ ọ̀gbẹ́ǹde alkiyama ìyẹn ló jẹ́ ká lo ẹ́písòdù tó pọ̀ lọ́dún yìí fún ọ̀rọ̀ alibaitul muslim wàtàhàdìyàtul mu'asira muslim home and contemporary challenges eléyìí lápá keje pẹ̀lú yọ̀ǹda ọlọ́run á pàdé lápá kẹjọ ṣùgbọ́n ẹjẹ́ á tún yanjú apá keje yìí ibà ń sọ ọ́ lọ ni àwọn challenges àwọn ìpèníjà tó ń kojú ilé mùsùlùmí tí òjò orí bó ṣe yẹ ó ibi tá a wá dé lánàá òun ni àtàhàdìyàtù tàlímíyà wà fàkọ̀fìyà ìpèníjà tó ń kó bá ìlànà tá à ń gbà akẹ́kọ̀ọ́ àti ọ̀làjú ibi tàlímíyà nìkan la sọ àsọ̀rọ̀ débi àtàkọ̀fìyà ìlànà ọ̀làjú civilization ẹ̀yin orúkọ ọlọ́run ìpèníjà yìí dé bẹ́ẹ̀ gẹ́ débi wípé ọ̀nà táwọn ọmọ ń gbà lajú àbẹ̀wò dénú ilé o àbẹ̀wò wọnú ilé o ọlọ́run nìkan la ẹnìkọ̀ọ̀kan wa ibo làwọn ọmọ ń lajú sí wọ́n ń lajú síbi nǹkan tó takotọ́ lọ́hùn wọ́n ń lajú síbi tí wọ́n ń rí láwùjọ wọ́n ń lajú síbi àwọn ọ̀làjú tó yàtọ̀ sọ́làjú tọ́lọ́hùn ibi tẹ́ ẹ bá ti rí ọkùnrin tó ń múra bí obe ọkùnrin ọwọ́ awé sáàfù àrùndùbìlà ọkùnrin mùsùlùmí ọwọ́ awé sáàfù ẹ ti mọ̀ pọ̀ láàjú eléyìí ọ̀làjú pátákótọ́ lọ́hùn ni ibi tẹ́ ẹ ti rí ọkùnrin tó ń dirun kódà ó takò ọ̀làjú Yorùbá ọ̀làjú àwọn ọ̀tá ọlọ́ọ̀lẹ́yìn èèyàn ń ṣe yìí ẹ̀yin òbí àwọn ọmọ yín ọkùnrin wọ́n wá ń dirun ọmọkùnrin òun náà wá ń ṣe kí ni ọ wá ń kọ nǹkan sára àwọn ọmọkùnrin bóbi ṣe ń ṣe làwọn náà ń ṣe àwùjùbìlá ìmìnà ṣàìtọ́ ọlọ́run bàbá ni táwùjọ ṣe àwọn ọmọ obìnrin náà bá bẹ̀rẹ̀ sí ní ṣe bí ọkùnrin àwọn ọmọ obìnrin bá dẹni tí ń wọ ṣòkòtò òkì ẹ̀yin ìyá wa bọ́lọ̀ ni ẹ̀wà láyé tẹ̀mí ti yín tó gò ìjẹ́ Yorùbá máa ń múra báyìí kóbìnrin ọmọ ẹ̀wọ̀ ṣòkòtò kí kọ́mọ ẹ̀wọ̀ ṣẹ́ẹ̀sì kí gbogbo àwọn ọ̀làjú eléyìí kì í sọ̀làjú ọ̀làjú kọ́ leléyìí àṣàkáṣà ní ara àwọn ìpèníjà tó dénú ilé mùsùlùmí nù o ẹ̀yin òbí náà sì lajú yín méjèèjì lẹ̀ ọmọ yín òbí fẹ́ jáde ńlé ọmọ yín ò lò jáàbù ọmọ yín wọ ṣòkòtò ọwọ́ ṣẹ́ẹ̀dẹ̀ èwo ti lo skáàfù á ilé yín mà ti wó o igbó tán wọn ò torí eérú ó di eérú torí náà abala àtàkọ́fà yìí náà ọ̀làjú burúkú ọwọ́ àwọnú ìlú ó ti páwọn ilé mùsùlùmí ìtí ọ̀yẹ́ ká máa rí ń bẹ̀ là ń rí bẹ̀ ìpèníjà ní gbogbo eléyìí ẹ̀ lọ́ọ́ tají tèbí nínú àwẹ̀ ní ìsìn gbogbo àwọn ọmọ yín ọkùnrin tí wọ́n ń lutí wọn ń lutí mọ́ báyìí àwọn ọmọ yín obe tí wọ́n ń wọ ṣòkòtò tèbí wọ́n ti dẹni ọlọ́run báyìí táwẹ̀ bá ti lọ ẹ ti ṣẹ́gun èṣù ẹ ti wọ́n ìnì ìpèníjà yìí ẹ má padà bẹ̀ lẹ́yìn àwẹ̀ o ẹjẹ́ àtọ́bọ́ sí bòmí àtàhàdìjà tùlìtì máa ń yà àwọn ìpèníjà tó ní í ṣe pẹ̀lú àwùjọ eléyìí wá rè á ẹni orí yọ òdílé ní Yorùbá ní máa sọ báwọn ẹni Ọlọ́run yọ ó kéré o lábala àwùjọ àdánwò náà tó dé irú àdánwò wo ló dé láwùjọ àwùjọ tá a wà nínú ìpèníjà tí ọ̀jẹ̀lẹ̀ ọ̀jẹ̀lẹ̀ mùsùlùmí ọkùnrin àtobìnrin ti di ntọ́fìrì síra wọn wọ́n lè máa bára wọn bọ̀wọ́ wọ́n jọ lẹ̀pọ̀ mọ́ra wọn lórí ọ̀kadà wọ́n jọ pàdé lóde wọ́n jọ máa rò pọ̀ wọn ìyẹn nìkan tó kọ́ ẹ wo ìmúra àwọn ọmọ láwùjọ bó ṣe rí ìyẹn nìkan tó kọ́ ẹ wo bí ètò orin kíkọ tó ti di tọ́rọ́ fọ́tálé nínú àwùjọ ilé mùsùlùmí náà wà máa gbọ́ àwọn orin èṣù ohun èṣù báwọn sàábẹ́ ànábì sallallahu alaihi wasallam tó bára ara gbọ́ orin bí àfọwọ́ àbú mọ́fà aláṣàárì tí wọ́n fọwọ́ di etí méjèèjì tí wọ́n máa pé mùsùlùmọ́ mímọ̀ sàmì ìrìṣà ìtọ́jú ah, à ohun kẹrin inú ohun èṣù tí wọ́n máa họ ohun èṣù wá di nǹkan tó jẹ́ pé ń dún lé mùsùlùmí à ń gbọ́ rédíò program wọ́n lọ bá yín fohùn èṣù kan sí ẹ̀ ń wo prógrámù kan lórí social media wọ́n bá yín fohùn èṣù kan sí gbogbo àwọn ìpèníjà àwùjọ yìí a gbọ́dọ̀ sọ ṣe ìpèníjà àwùjọ yìí ó débi bá a ṣe ń ṣènáwó ìnáwó mùsùlùmí ọ̀jọ̀náwó ẹni ọlọ́run mọ̀ ọ̀jọ̀náwó ilé mùsùlùmí mọ̀ nígbà tẹ́ni náà bá ń ṣèyàwó tẹ́ ẹ wá gbé ìyá ọlọ́mọ bóde ni wọ́n ń bá wọn ọkàn ọlọ́kùnrin jó torí pé fẹ́ fowó ma lórí wọ́n wá ń fọwọ́ kàn ìyàwó ńyàwó ọmọ yín ń ṣe nìkáì lẹ́bá pàtẹ rẹ̀ ta lọ́ba di pé wọ́n ń ṣe kíni o wọ́n ń fowó mọ lórí ọmọ yín ń ṣe wedding ẹ̀yin mùsùlùmí lẹ́yìn náà bá ń gé kéèkì ibo kéèkì wà ní ìlànà wedding Islam kódà kéèkì ò sí ní ìlànà wedding Yorùbá ṣé kéèkì jóúnjẹ ìpìlẹ̀ ńlẹ̀ Yorùbá ni níbo lẹ fi àwọn oúnjẹ Yorùbá sí ẹ̀yin ò ṣe máa gé àkàrà kéńgbé ẹ̀ ṣe máa gé sapala kẹ́ ẹ máa gé mẹ́mẹ́ kẹ́ ẹ máa gé iṣu kẹ́ ẹ máa gé ègbò kẹ́ ẹ gé túwó kẹ́ ẹ gé àmàlà aláfún àáfàá kẹ́ ẹ gé àwọn oúnjẹ ilẹ̀ yorùbá mùsùlùmí wá ń ṣènáwó ìnáwó yín ọ̀wá jọ̀nàwó ẹni ọlọ́run ìjó lẹ́ẹ̀dó látàárọ̀ dalẹ́ ìyàwó náà wà á wọṣọ kan ẹ pè ní wedding gown á máa wá rí gbogbo gbáàyà rẹ̀ gbogbo gbáàyà ọ̀wà àtàtà gbogbo ntọ́kọ sanwó lé lórí ó ti di bónọ́ọ̀sì ẹ̀yin aráàlú ẹ̀yà wa jẹ́ ń bẹ̀ kíyàwó tó délé ọkọ wọ́n ti jẹ gbogbo tí ń bẹ láàrin ẹ̀tàn wọ́n tún wá máa gbé sórí social media ẹ mọ ìwò lọ láíláí o ẹ jẹ́ kálukọ́ padà sí drawing board ṣé bó ṣe yẹ kí lè mùsùlùmí kọ́mọ ríre ẹ̀yin mùsùlùmí bẹ́ẹ̀ ṣe wedding ẹ̀yin náà bẹ́ẹ̀ ṣe àwọn láìkì kan ẹ bẹ́ẹ̀ ṣe àwọn àṣà kan lẹ́yìn náà bá kó gbogbo àwọn ọmọ kéékèèké rẹ́rẹ́rẹ́ ẹ̀yin náà bá kó àwọn nǹkan kan lé ẹ lọ́wọ́ sí rírí gbogbo ohun tí èsè lànà wedding ilé mùsùlùmí ẹ ti bọnú ẹ̀ ètò súná ọmọ ẹ dàrú ètò à ń ṣe à ń lọ ájì adé ní mọ́tà ẹ̀dá gbogbo ẹ̀rù ẹ̀yà ajá bẹ̀rù ọlọ́run àtijọ́ tá a lọ pàdé ọlọ́run gbogbo àwọn àtàdé yàtúntìmọ̀ yíyà ọ̀pọ̀ lọ rẹ̀rẹ̀rẹ̀ ṣùgbọ́n bò mí ìtọ́wà tá a lọ nínú rẹ̀ ní àtàdé yàtúntìsọ̀dìyà ìpèníjà tó ní í ṣe pẹ̀lú ọrọ̀ ajé fẹ́ẹ́ rí ìpèníjà eléyìí ah! ó kó àdánwò balẹ̀ mùsùlùmí púpọ̀ jù lọ́nà wo ọ̀rọ̀ àlùfáàkọ̀ òsì ọ̀sọ̀ ilé mùsùlùmí dìdàkudà ilé mùsùlùmí ẹ máa wo nǹkan o ọ̀nà méjì ni àtàdìyàtò ìtìsọ̀díyà ìtò ní í ṣe ìyẹn ni economic challenges ọ̀nà méjì ni ọ̀nà àkọ́kọ́ ilé mùsùlùmí tí wọ́n lówó lọ dáadáa àti ilé mùsùlùmí tó sì pa wọ́n méjèèjì òun lè tó ọrọ̀ ajé dalé mùsùlùmí rú mbẹ́ tó bá jáwọn ilé mùsùlùmí tí wọ́n lówó lọ kí ni tí ọmọ ṣẹlẹ̀ àwọn ọmọ wọn máa wo blue film àwọn ọmọ kí ni ọmọ ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n máa jó reggae ilé mùsùlùmí tí wọ́n lówó lọ kí ni ọmọ ṣẹlẹ̀ ń bẹ̀ ọmọ ọdún márùn-ún gan yóò ti ní ni o yóò ti ní hundred fold olówó ńlá tiẹ̀ kí wọ́n máa ṣe ń bẹ̀ bí wọ́n ṣe wo ìwòkú ní YouTube bẹ́ẹ̀ ni wọ́n máa wo ti Facebook bẹ́ẹ̀ ni wọ́n máa wo ti tálẹ́ẹ̀lì kan àáfàá àwọn ilé tó jẹ́ pé owó ni tiwọn àdánwò tí máa ṣẹlẹ̀ ń di ọ̀rọ̀ yóò fàwọn ọmọ wọn dìdàkudà wọn ò kú òun lé bàbá wọn o wọn ti dìdàkudà tó bá tó jẹ́ létòsí náà wà eléyìí náà tún ní negative effect lórí àwọn ilé mùsùlùmí àwọn ọmọ mùsùlùmí jẹ́ tí wọ́n máa kiri ọjà káàkiri ẹ̀ẹ́dì abárawa tó dọ̀rọ̀ ìbàdàn mo ti ń sọ̀rọ̀ yìí àwọn àyè kan bẹ́ẹ̀ ń bàdàn tọ́jọ́ pé tẹ́ ẹ bá ń kiri ọjà ń bẹ̀ bóyá kí n tí mọ̀ nsọ lélẹ̀ yín ẹ lọ wo ìgboro ògùn for example ẹ lọ wo gbogbo ọ̀nà òjè for example ẹ lọ wo ọ̀nà bẹ̀rẹ̀ ẹ wá wo àdúgbò tèmi náà àdúgbò tiwa náà mùsùlùmù àwọn ọmọ wo ní kiri ọjà àwọn ọmọ mùsùlùmí ibi tí wọ́n ti ń kiri wọ́n sọ fagility lù ẹ láwọn ọmọ obìnrin ìgbà tí wọ́n bá ti láàrin ọdún márùn-ún mẹ́fà wọ́n ti wọjú àbẹ̀wò wọnú ilé mùsùlùmí kọ̀ọ̀kan náà látara òsì àtara òsì àwọn ọmọ ọ̀rẹ́ kọ̀ọ̀kan àtara òsì àwọn ọmọdé ti ń tọrọ bára afárá òsì àwọn ọmọdé afẹ́wó atara òsì àwọn ọmọ ọ̀gbọ́rọ̀ sóbi lẹ́nu afárá òsì àwọn ọmọdé yahoo wọ́n di kidnapper lásẹ̀rọ̀ gbogbo ẹ̀yin òbí pàápàá ẹ̀yin tẹ́ ẹjọ́ kan ẹ̀yin lẹ́ẹ̀ṣẹ̀ wàhálà àfẹkúdórógbó tẹ́ ẹ fi náwó lórí ìyàwó àtọmọ tẹ́ ẹ bá torí òsì tẹ́ ẹ mójú táwọn ọmọ àtìyàwó yín kí lè yín fi lè kúrò lé mùsùlùmí ah! ẹ mà ní ẹjọ́ níwájú ọlọ́run o abẹ́ ọlọ́run kò forí jìn gbogbo wa o eléyìí ni ibi tí a ti rárá tó dúró náà lórí abala tó ní ṣe pẹ̀lú challenges pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a tún padà wà lẹ́písòòdù kan sí táàtì wa sọ kí ni solutions iléèwé mùsùlùmí muflihun wọ́n ní ká bá wọn kéde pé alárọ̀mọ̀dán lẹ́jọ́ wa o saturday twenty eight february twenty twenty six ni o ní aago mẹ́wàá àárọ̀ níléèwé wa mùsùlùmí sálárò àjíbọ́lá street níbi táwọn dọ́tọ̀ wa Yunus kàràṣẹ́ tó máa bá wa sọ̀rọ̀ gbogbo yín ni a ó máa retí ń bẹ̀ o títí òru ọ̀la táàtún máa pàdé yẹnyẹn Islam Rasheed Hashim Abu Anas asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu.